tafsiri alkurani alápẹ̀lẹ́ nínú sóràtún nìsá ní tafsiri wa tàná ọlọ́ọ̀bá ọparí àlàyé nípa kí musulmi ọ jẹ́ irin pẹ̀lú òfura pàápàá jùlọ lásìkò fìtínà agbó àlàyé nípa pé ọlọ́run ọba ṣe ìdẹ̀kùn fún mùsùlùmí láti pé kó gé irun kúrò nígbàtọ̀ bá wà lórí ìrìn àjò gbogbo eléyìí ọlọ́ba ṣe àlàyé rẹ̀ fún wa nínú tí ọlọ́ọ̀bá sí àlàyé rẹ̀ fún wa nínú ayata kalana ọ̀nà ni pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ tó ní ìfaradà ní gbogbo tí ń bá ń se torí pé tí ń bá ń rò pé in tó ń seun in ta òun la nípa ẹ̀sìn ọlọ́run nípa àfaradà kọ́mọ̀ pé àwọn ẹni tí wọ́n se kẹfẹ́rí sọ́lọ̀ náà àwọn náà ń se ìfaradà ni ṣùgbọ́n yàtọ̀ àwọn méjèèjì náà ni pé mùsùlùmí ń re kan àlìjánná lọ́dọ̀ ọlọ́run lè tọ́jẹ́ pé kẹfẹ́rí ò lè ran kan àlìjánná lọ́dọ̀ ọlọ́run ògbélé a ṣàlàyé rẹ̀ inṣáàlá agbára láti orí ayatollah ọba ti mẹ́nu bá. nǹkan kan tó ṣẹlẹ̀ aya nabi sallallahu alayhi wa sallam lẹ́ẹ̀tọ́ jẹ́ pé awon aya yìí ń tọ́ka sí ń tọ́jọ́ mọ́ àṣedọ́gba ìsìláàmù bákan náà àwọn aya fún wa lori àwọn ẹ̀ntán jẹ́ agbẹjọ́rò ta ni ọ̀yẹ kó dúó fún gẹ́gẹ́ bí agbẹjọ́rò ta ni sẹ̀rí ọ̀faramọ́ kó dúó fún gẹ́gẹ́ bí agbẹjọ́rò rẹ̀ ọlọ́bọ̀ balẹ̀kí ọlá ọsọ àwọn áyà ìkalẹ̀ láti se àlàyé lórí àwọn tá a sọ wọ̀nyí. الله وبا عليك ولا انا انزلنا اليك اعوذ الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلنا اليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما واستغفر الله إن الله كان ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان قوانا أثيما يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا الله عنهم يوم القيامة أمن يكون عليهم وكيلا ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله ثم يستغفر الله يجد الله غفورا رحيما ومن يكسب إثما فإنما يكسبه على نفسه وكان الله عليما حكيما ومن يكسب خطيئة أو إثما ثم يقم به بريئا ثم يقم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلوك إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة إلا من أمر بصدقة أو معروف أو إصلاح من الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا نعم àwọn aya tí wọ́n ká fún wa àwọn aya mẹ́wàá tó tó tẹ̀lera wọn àwọn afọ́ onítẹ̀fsir ni ọlọ́ba sọ àwọn ááyà ìkàlẹ̀ ni nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lórí arákùnrin kan tí wọ́n ń pè ní tómáà ibn ubairik aw ubairik tómáà ibn ubairik ó ní alábàgbé kan ń jẹ́ kọ̀tádà ibn nu'man. àwọn àfọ́ ní tafsir ni ọ̀tádà ibn nu'man wọ́n jọ lọ ogun pẹ̀lú annabi sallallahu alaihi wasallam ńgbà àwọn lọ jagun tí wọ́n dé ọ̀tádà gbé aṣọ ogun rẹ̀ tí wọ́n máa wọ̀ ó gbé pamọ́ àti ìdá rẹ̀ tó fi lọ jagun ó pamọ́ alábàgbé rẹ̀ ìyẹn ni nebo rẹ̀ òní jẹ́ tùrùmà lálẹ́ tùrùmà ọba yọ lọ gbé àwọn nǹkan ogun kọ̀tádà ọlọ́jìgbé kọ̀tádà wa ìdà tí aṣọ ogun ikú rí apákanú àwọn olùmọ́ni lálẹ́ ọ̀nà lọ́rọ̀ fẹjọ́ sọ anabi sallallahu alayhi wa sallam pé ìdí anabi tó mọ̀ ṣẹlẹ̀ sí mi ni kọ́dà àwọn afọ́ni tafsiri ni ó lẹ́yìn tí mo sì ń fura sí ó náà ní níbọ̀ mi tó ń ma ibn ubayrik ó lóun ni mò ń fura sí. kan nabi sallallahu alaihi wa sallam kan nabi o tó ránṣẹ́ sí tuuma ìròyìn ti ka tuuma pé aláìní ti lọ fẹjọ́ sùn automatically tí wọ́n ṣẹlẹ̀ náà ni pé wọ́n wà sáàtì lé ní àyẹ́bẹ́kọ̀ ọwọ́ ogun yìí àti dáhùn ọba gbé ọ lọ fi pamọ́ sọ́dọ̀ yahudi kan pé dákùbà ń fi kíní ìpamọ́ ó kọ yahudi ń zayd zayd ibùnú samin zayd ibùnú samin òun ọmọ nkankan òun gbẹrù ọdọ nítọ ṣé ń bọ kó pamọ́ nítọ ọba bá kó pamọ́. ńgbà tó máa ṣe báyìí. ọwọ́ sáré lọ bá àwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ̀ tó máa òun tó tọ́jà lòun ọwọ́ lọ bá wọn ìpè tọ̀ apá kan nínú àwọn tẹ̀sí ni ọ fún wọn ìpè tọ̀ o ṣùgbọ́n mo ti mi gbogbo bí wọ́n ṣe tó apákan náà àwọn olùmọ́ni kò sẹ́ ẹ̀ fún wọn ọkà lọ sọ fún wọn pé tọ̀ mi o wọ́n jí àwọn nǹkan ẹ̀já rẹ̀ wọ́n jí lọ ṣùgbọ́n mi ni wọ́n ń fẹ̀sùn kàn èyí ò ìbàjẹ́ ńgbà tí ròyìn kan àwọn tí wọ́n dáhùn ẹbí rẹ̀ wọ́n bá ní wọ́n nǹkan rẹ̀ fẹ́ dójú ti ìran wa nù. a nígbà káyà tètè lọ bá nàbí sallallahu alaihi wasallam ká sọ fún pé ẹni wáyò èèyàn rẹ ni ẹni dáadáa ni kìí ṣe ẹni tó lè ṣerú nǹkan tí wọ́n fẹ́ fẹ́sùn rẹ̀ káyì léètọ́ jẹ́ pé àwọn gan mọ̀ lódodo lọ́kàn wọn pé kìí ṣe ẹni rẹ ni ṣùgbọ́n kí tí àwọn oní pé àwọn ọ̀fẹ́ kí ojú ó ti ẹbí mo rò pé wọ́n mọ̀ pé kí ìsẹ̀ni rẹ ni sàwáhùn amú ọ̀rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n sọ pé ọ jẹ́wọ́ fún wọn àbí wọ́n ní kọ́ jẹ́wọ́ fún wọn ṣùgbọ́n gbogbo ẹbí rẹ mọ̀ pé ẹni kí ìsẹ̀ni ni wọ́n á rò pé táàbà tètè dọ́gbọ́n báyìí wa ojú ó ti fámìlì wọ́n bá lọ bá nẹ́bí sọ̀lọ́lá àlẹ́ wọ́n sálẹ̀m nǹkan báyìí nǹkan báyìí nǹkan a sì gbọ́ tí alábàágbé tòmáì à ń sọ bí ìgbà tí ń fi ẹ̀sùn kan tòmáì à pé àbí tòmáà nítorí de yẹra anabi sallallahu alayhi wa sallam afẹ́ wa sọ fún ọ ní pé ẹni wáyò kọ̀ mọ́wọ́ mẹsẹ̀ ń o èèyàn dáadáa ni èèyàn rẹ ni. ko le ko lai lay ni ko fi se ba so ba nabi sallallahu alaihi wasallam ordinary lo ya kan duo ba na ni pe o ti to sugbo wa tu toro nkan wani re annabi alabagbe re tin tin soro kifa o se se ko je ko ti gba wa lo ko je nu gboro madina inta be ko se re annabi olon dakun pé àwọn èèyàn kọ́ sọ fún wọn pé ní wáyú ẹni rè ni abákan náà àwọn afọ́n tẹ́fẹ́ ní ànábì wá pa àwọn èèyàn jọ nàmẹ́tọ́ à ń gbọ́n tí lọ ti ń bọ̀ á ṣe ìwádìí ṣùgbọ́n ẹni yìí o kìí ṣe tó yà á fẹ̀sùn kàn àwọn èèyàn ti wá jẹ́rìí lọ́dọ̀ mi pé ní rè ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣèwádìí àwọn olùmọ̀kání ànábì ò sẹ̀ tí kéde almuhim de àwọn ilé òsèso àti tẹ́lẹ̀ èyàn fún ànábì sọ̀lá àlè òsèlè ńgbà wọn wá tí wọ́n ń sèwádìí àti ẹrù tí wọ́n gbé ìdáhùn inú àpò kan wọ́n fi sí àpò yẹn bíi ọ́dà bíi àpò tọ́jẹ́ pé à ń ti lọ sí bíi bíi bíi fúláwà àsó ti lu látẹnu lé wọn gbẹ bí wọn ti ṣe wádìí bí wọn ṣe bẹrẹ sí tírèzì eh, sẹpẹlálẹ ló gbẹrù ilẹ̀ ti mọ́ bí wọn ṣe bẹrẹ sí tírèzì àwọn dírọ́pù gẹ́gẹ́ bí fúláwà yẹn nìyẹn wọn tírèzì rẹ̀ wọn bá tírèzì rẹ̀ délé yahudi bí wọn ṣe délé yahudi abilere ó gbé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí olóhùn ọlọ́ọ̀jẹ́ o wọn kí ta ni jẹ́ bẹ́ẹ̀ ibo ni ń gbé ọmọ bíi ti ń gbé ọ̀dà ẹ̀ka tìlé rẹ̀ wọ́n sátìlẹ̀ wọn bá kan kí ọba ah, eléyìí ṣe ti lágbájá ni kìí ṣe ti kàtàdà torí kàtàdà ló lẹ́rù kìí ṣe ti kàtàdà tẹ̀ ń wá ni eléyìí ti túmọ̀ torí túmọ̀ ló gbé wá dọ̀ mi. wọ́n bá ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ túmọ̀ àbá kéékù sí nǹkan tí wọ́n kọ sí ilé ẹgbẹ́ nìkan fọwọ́ sí kò sì sẹ́lẹ̀rì ọ̀dọ̀ ẹni tí wọ́n sì ti bẹ́rù òun náà ni first suspect prime suspect nù tọ́lọ́ ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti bẹ́rù bí wàhálà ti sọnù débi pé wọ́n gbẹ́jọ́ dọ́dá nàbí sallallahu alayhi wa sallam àfún tafsir ni kọ́dà nàbí sallallahu alayhi wa sallam ó ti fẹ́ dájọ́ lórí pé kí ni òfin ṣẹ̀rí àsọ lórí rẹ̀ ìyẹn ni pé tó bá ti tó tí wọ́n jọwọ́ rẹ̀ kán jọwọ́ rẹ̀ báyìí lọ́lọ́ bá sọ àwọn aya ìkàlẹ̀ àwọn aya tí wọ́n kà fún wa aya mẹ́wàá lórí ara wọn ọlọ́wọ́ bá fi ń fọ yahudi mọ́ kí ṣe mùsùlùmí o ọlọ́wọ́ bá fi ń fọ mọ́ ọlọ́wọ́ bá ní iná anzalna ilé kalkitaba bilhaq dájúdájú àwa la sọ alukur'ani kalẹ̀ fún ọ eré anabi sallallahu alayhi wa sallam àwa la sọ tíra yìí kalẹ̀ fún ọ bilhaqi pẹ̀lú òdodo litahkuma bayna nasi bima arakallah kó o lè bá a ṣe dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú tọ́lọ̀wọ̀n bá fi hàn wàlá takun lil kha'ini khasima má ṣe jẹ́ agbẹjọ́rò fún ọ̀dàlẹ̀ èèyàn má ṣe jẹ́ agbẹjọ́rò fún ọ̀dàlẹ̀ èèyàn aya ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwa la sọ tíra kalẹ̀ fún ọ̀yẹ́ pé alukurani alápọ̀lẹ̀ pẹ̀lú òdodo la fi sọ alukurani kalẹ̀ tọ́lọ́ lọ bá ní wọ́bìl haqqi anzalnahu wọ́bìl haqqi nazal pẹ̀lú òdodo la sọ kalẹ̀ pẹ̀lú òdodo lè délẹ̀ ọlọ́ọ̀bá ni lẹ́tà kùmọ̀ báyìí nà nọ́ọ̀sì eré ànábì ọlọ́run kó o lè bá a ṣèdájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú kí ni òbí má àrọ́ kàlá pẹ̀lú tọ́lọ̀ ọba bá fi hàn ntọ́ bá hàn sí o ni wọ́n fi ṣèdájọ́ ìyẹn ni pé ntọ́ bá pamọ́ tọ́ọ̀mà tó ṣèdájọ́ lórí rẹ̀ kò sábúrú lórí rẹ̀ torí ntọ́ọ̀mà ló fi ṣèdájọ́ anabi sallallahu alayhi wa fẹsẹ̀ rinlẹ̀ anabi ni nígbà mi ẹ kẹjọ wa bá mi èèyàn méjì wọn kẹjọ wa bá mi oníkálukú wọn ò rojọ ṣùgbọn ó ṣeéṣe kẹ́nìkan dá láhàn ju ẹnìkejì lọ kọ́ má gbé kalẹ̀ ọ̀rọ̀ ju ẹnìkejì lọ ẹ wá mọ̀ ìwọ̀nba ń tẹ́ ẹ bá sọ wájú mi tí mo gbóyè náà ní fèsì dájọ́ ṣùgbọ́n ẹni tó bá ti torí pé ọ̀dàláhàn mọ̀rọ̀ sọ mọ bá ilé fún lẹ́tọ̀ tí èsè tiẹ̀ kọ́ mọ̀ pé iná mò ń pín fún òun tó bá wù kọ́ gba púpọ̀ tó bá wù kọ́ gba díẹ̀ ẹni pé ìjọ́sẹ̀ mi bá dání sí ọlọ́run tó dá o lábẹ́ ilé làwọn olùmọ́ni adájọ́ ẹni tí wọ́n bá display wájú rẹ̀ tọ́ mọ̀ lóòótọ́ ní òfìsè dájọ́. kìí ṣe pé ọgbọ́dọ̀ mọ kọ̀kọ̀ kò sẹ́ni tó lè mọ kọ̀kọ̀ ntọ́ hàn sí ọ inú òfin ṣèdájọ́ ẹnìkan lè dà láhàn jẹ ẹnìkan lọ ẹnìkan lè mọ mọ́rọ̀ sọ ẹnìkan lè mọ má kalẹ̀ torí bẹ́ẹ̀ ń wé èèyàn jẹ ntọ́ hàn sí wa adájọ́ lè ṣèdájọ́ ìlẹ́yìn tọ́lọ́ bá fi sọ pé bímọ àrọ́ kàlá ntọ́lọ́ bá fi hàn inú òṣèdájọ́ wàlá takùn lìlxá ìní na xasima má se jẹ́ olùdáàbòbò ọ̀dàlẹ̀dá se jẹ́ agbẹjọ́rò fún ọ̀dàlẹ̀dá ẹ̀ńtọ́ dalẹ̀ agbèrè má se jẹ́ ẹ̀ńtí ọmọ dáàbòbò wájú àwọn ẹ̀ńtọ́ ọmọ wa kéde wípé. ẹni yóò ẹni mímọ́ ni Ọlọ́ba ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé ọlọ́wọ́n bá fi ń ṣe àlàyé fanilẹ́bí sallallahu alayhi wa sallam pé ẹ̀ńtọ́ ń dáàbò bò tó fẹ́ ti torí rẹ̀ pa àwọn èèyàn àbí tó ti tẹ̀rí rẹ̀ pa àwọn èèyàn ni kìí sẹ́ni ire ni o ọ̀dàlẹ̀ dání tó dalẹ̀ alábàgbé fi ṣe ọ̀rọ̀ àsọsíwájú ọlọ́ba ni wàstẹ́fìrìlá náà. wàstẹ́fìrìlá iná lọ́ọ̀ká na gọ̀fúrọ̀ rọ̀hìmá. ọlọ́ba ni wàstẹ́fìrìlá ilé òjíṣẹ́ ọlọ́ọ̀ba ọ̀ya tọrọ àforíjì iná lọ́ọ̀ká na gọ̀fúrọ̀ rọ̀hìmá torí pé ọlọ́ọ̀ba ọba àlékè ọlá. aláforíjì ni ọbọ olùkẹ́nìsì ni tí kí àwọn ẹrú rẹ̀ àwọn olùmọ́ni ọlọ́ọ̀bá ní kánàbí sallallahu alaihi wasallam tọrọ àforíjì lórí ìmá àṣìṣe tó ṣe lórí pé àwọn èèyàn ọ̀pọ̀ àwọn èèyàn tó ń sọ fún wọn pé ẹni o tàbí bímọ àhámọ́ ìntọ́ gbàlérò tọ́ fẹ́ sí pé tọ́ kó kó àwọn èèyàn tọ́kọ́ máa wá sàlàyé fún ọ torí pé àwọn tí wọ́n rojọ́ fún o ti gbà wọ́n gbọ́ ọlọ́ba ní ìrìn ànẹ́bí má ṣe bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ọlọ́ba ní wàlá tujadil. wàlá tujadil anilẹ́rìnà yọ̀tàmùnà àǹfùsàhùn. ìnàlọ́hàlẹ̀ yòókì ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní wà látù já dílánilẹ̀dí na yàtànú na àǹfúsàhùn mọ́sẹ̀ jẹ́ se fàǹfà lórí ẹni tó jẹ́ pé ọ̀dàlẹ̀ ní ìdàlẹ̀ ara rẹ̀ torí pé kọ̀dá ọlọ́n àwọn olùmọ́ni inú ọ̀dàlẹ̀ arákùnrin tó máa yìí mùnáfíkì ni ṣùgbọ́n nígbà jẹ́ pé ọjọ́ jáde wọ́n jọ kírun pẹ̀lú mùsùlùmí náà ni mùsùlùmí náà wọ́n pè ṣùgbọ́n ọlọ́run ọba mọ̀ pé kí èso òdodo ni wọ́n ń ṣe ṣùgbọ́n wọ́n máa ságọ sábẹ́ sìn láti fi balẹ̀ jẹ́ torí pé inú àwọn àríwáyà mi wọ́n ní tó máa ń inú tó ṣe ṣe wí ni àwọn ẹbí rẹ̀ àwọn yòókù pé torítorí mú mùsùlùmí ni yahudi òfìfẹ́ parọ́ mọ́ mi torí torí mi mùsùlùmí ẹni yahudi fi fẹ́ parọ́ mọ́ mi àti ó ti pẹ́ táwọn èèyàn ti ń se ti elébo ń pè manipulation of religion èèyàn yóò sàgọ́ sábẹ́ ẹ̀sìn yóò sì máa ba nǹkan jẹ́ tẹ́ bá ti fẹ́ sọ̀rọ̀ yà mọ̀ rò pé torí tí wọ́n rí mi mùsùlùmí ni torí tí wọ́n ṣe bá ntọ́ yóò ṣe ń bisẹ́ kò ṣe o wọ́n wá sáà kiri yọ àyàrí torí tí wọ́n rí mi pé mùsùlùmí ni ìntọ́ yóò ṣe lójú ọjọ́ kò ṣe promotion dẹ̀wọ̀n òfun torí pé rí pé mùsùlùmí ni islam ọ̀fara mélòó o ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní wọ́n látù jáde náà lè lẹ́dí náà yàtọ̀ àánú náà àǹfùsàhùn má ṣe jẹ́ ẹni tí ń ṣe àríyànjiyàn ẹni tí ń ṣe fàǹfà láti dáàbò bo àwọn tọ́jẹ́ pé wọ́n dalẹ̀ orí ara wọn inna allaha la yuhibbu man kana khawanan atima torí pé dájúdájú ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ ni tó jẹ́ pé khawanan ọ̀dàlẹ̀ dání àtima olùsẹ́lọ̀ ni ọlọ́ọ̀bọ̀ nífẹ̀ẹ́ sí rẹ̀ ó ti wá máa dáàbò bẹ ẹni tọ́lọ̀wọ̀n ọbọ̀ yọnu sí ó sì wá dáàbò bo ẹni tọ́lọ̀wọ̀n ọbọ̀ yọnu sí ní ilé ìtọ́jẹ́ pé ní tó se kọ bá òfin ọlọ́run ọba mu ọlọ́run ọba ní naam. يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا الله بني يستخفون من الناس wọ́n dáàbò wọn níbi àwọn ọmọ èdè ni pé wọ́n ń bẹ̀rù kójú ọmọ tí àwọn ń àwọn ọmọ èdè ènìyàn wà láyé ní ìsìn tí ń ni pé tí wọ́n bá mọ̀ pé òun ojú tí àwọn ìyá jẹ́ eyín làwọn ń bẹ̀rù wọ́n fẹ́ dáàbò bọ́ ọmọ ìyá wọn ipe kojú ọmọ tì láyé ń bì kojú ọmọ tì àwọn náà wàlá ayẹ́sítàkù nàmínàlá ṣùgbọ́n wọn ò dáàbò bora wọn níbi ìyá ọlọ́run wọn ò dáàbò bora wọn níwájú ọlọ́run wọ̀húwà máa àhùn léètọ́ jẹ́ pé ọlọ́run ọba ní ń bẹ pẹ̀lú wọn ibi yubayi tuna ma layar dominal cowl nígbà wọn jókòó tí wọn ń ṣe pàdé tí wọn ń hun pé báwo làwọn ó ṣe ṣe báwo làwọn ó ṣe lọ gbé kalẹ̀ fún anabi ọlọ́mọ ń bẹ pẹ̀lú wọn gbà náà sọlọ́mọ bá ní má yẹ kúnnú mi wa sàlásàtún iláhu wa máa yẹ kó nùmí nẹ́jọ wa tàlàtà kò síbi tí èèyàn mẹ́ta kan ti jókòó tí wọ́n ń sọ̀rọ̀ ní pòǹkẹ́lẹ́ tí wọ́n ń se mítìnì tí wọ́n ń pọ́n dín ilá huwọ̀rọ̀ bí òun àfikọ́ lọ́wọ́ bọ́ jóun ló sì kẹ́bẹ̀ wàlá hamsati wọn ò sì ní máa bẹ ní àwọn márùn ilá huwọ̀ sàdísùn àfikọ́ jẹ́ pé ọlọ́wọ́n bá sì kẹ́ wọn bẹ́ẹ̀ wàlá adínàmì dálíkà kọ́dà wọn ọba àmọ́tò mẹ́ta wàlá akitara wọn ọba àjù mẹ́fà lọ ilahu wa ma'ahum aina ma kanu gbogbo bí wọn bá sá pamọ́ sí ọlọ́run bá mọ̀ bẹ́ẹ̀ ìpè òru la sọ àwa méjì nìkan ni kò sẹ́ńtọ́ mọ̀ ọ̀ ń dáàbò bora rẹ pé kò sẹ́ńtọ́ mọ̀ níwájú àwọn èèyàn o ò sì rí nǹkan kan dáàbò bora rẹ kọ́lọ̀ ọ̀bọ ọmọ mọ̀ lọ́wọ́ bá wọn sọ ń bi pé àwọn aráalé tó máa tí wọ́n lọ dín lóru tí wọ́n ṣètò bó làwọn ó ṣe lọ gbé àgbékalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam lóru ọlọ́run bá máa ń bẹ pẹ̀lú wọn. ibi ìbá yìí tún náà máa la domin alcohol ńgbà wọn ń ṣèpàdé lórí ntọ́lọ̀ wọn nípa gbogbo ìgbà tá a bá ṣèpàdé fàlà tẹ̀tẹ̀ náà jẹun bil ifmi wal udwani wa ma'asiyati rasul ẹ gbọdọ sí ìpàdé kan lórí bil ifmi ìpàdé bò lẹsẹ sẹlọ wọn bá ń sí ìpàdé bò wọn ó sì organize ìpàtí mọ bá wọn débẹ o wal udwani gbogbo ìpàdé tí wọn ó se lórí bò wọn ó se dọtẹ bò wọn ó se lulu ọtẹ tí wọn rẹ ní bá wọn jó o májókòó ń bẹ́ o wà máa sí ẹ̀ ti rọ̀ṣùl gbogbo pàdé tí wọ́n ó se ibi wọ́n ti ń sọ bóun ó se takòtà nẹ́bí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni a se báyìí àwọn ẹnìkan dé wọn lánàbí lò ní a se báyìí bóun láti rọgbọn dá sí ẹ wàá máa lọ sèpàdé lórí ọlọ́ọ̀bá ní ẹ̀gbọ́dọ̀ sí báyìí torí pọ́lọ́ọ̀bá ti sọ fún wa àwọn mùnáfíkì wọn ṣerú ilé o àwọn mùnáfíkì àtàwọn yahudi wọn ṣerú ilé o ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá ni tẹ́yìn ọba sí pàdé tí ẹsẹ̀ bìlbẹ́rì wà takuwa ẹ̀yin ẹ̀ máa sì pàdé tí lórí ìtẹ̀lé ọba àti páyọ ọlọ́run tó gbogbo pàdé tẹ̀ ń sí ọba rí ìlàlọ́wọ́ bó fi sọ fún wa fi parí àwọn àyà ọlọ́wọ́ àwọn ẹni tí wọ́n ń ọlọ́wọ́ àyàfà àwọn ààyè mẹ́ta kẹtọ́lọ̀ wọn bọ́ sàlàyé rẹ̀ nítorí délé ọlọ́ba wọn sọ fún wa ń pé gbogbo tí wọ́n ń se tẹ́ ẹ lọ se lóru tẹ́ ẹ fẹ́nu kò bọ́yá ẹ máa má tìrìn mẹ́nìkà abẹ́ fẹ́nu kò lórí pé dáàbò bá arákùnrin wa a máa pé ètè yẹn dáadáa ni ṣùgbọ́n ọjọ́ ọ̀gbọ̀dọ̀ tíá àwọn èèyàn á máa se bẹ́ẹ̀ inú ilé wọn

wa huwa ma'ahum idh yubayyituna ma la yarda min alqawl wa kana Allah bima ya'maluna muhita gbogbo tí wọ́n ṣe pátá ọlọ́run ọba ìmọ̀ ọlọ́run ọba rọ kiri ká rẹ̀ kò sí nǹkan kan tó mọ̀ sápamọ́ fọlọ́ àtẹ̀tẹ̀ ṣe lóru àtẹ̀tẹ̀ ṣe lọ́sàn àtẹ̀tẹ̀ fi òwúrọ̀ kùtù ṣe wàláì kò sí ìtọ́pamọ́ sọlọ́run nítorí délé dọtọ ti ọba tí ó dìde tẹ̀ẹ̀dó tẹ̀ ń lọ dáàbò bo ẹni tọ́jẹ́ pálábòsì ni ọ̀dàlẹ̀ ni èyí wá agbẹjọ́rò fún torí nǹkan kan tẹ̀ ń protect ọlọ́ọ̀bá ní gbogbo ń tẹ̀ ń se lọ́lọ́wọ́ ọba rí o ọlọ́ọ̀bọ̀ ọba àdékẹ́ ọlá ni. ha فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا الله بابا عليك ولا ها أنتم هؤلاء mo ké pè yín o ẹ̀yẹ nìyí tọ́jẹ́ pé kí ni o jadaltum anhum fil hayati dunia ẹ̀yin dí agbẹjọ́rò fún òbílẹ̀jẹ́ ẹ̀dá nílé ayé ń bì ẹ̀yin lẹ́ ń dáàbò bò ìwọ lọ mòfin lọ mọ̀ bó sì gbé kalẹ̀ adájọ́ òfin lọ jàre o sì jẹ̀bi ó sì ń wọn dáàbò bò nílé ayé ń bì láhà malkiyama ta ni ó wà á dúró lágbẹjọ́rò fún wọn jọ alkiyama ẹ̀rí nǹkan ayé bọ́ba bọ́ràn rẹ bá ṣe tóbi sí iná ni ọmọ wa lọ́ọ̀yà sí gbà lọ́ọ̀yà yìí ọkọlifáì fún kaba yìí ọkọlifáì fún kaba yìí kọ́dà ń gbà mí àwọn lọ́ọ̀yà mi ká jẹ́wọ́ jẹ́wọ́ reality kí ló ṣe ọlọ́wọ́ àjẹ́ mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí pẹ̀tọ́ intaasi lọ́ọ̀yà wà tún sítórì hùn yọ wà tún kọ pẹ̀tọ́ ntó lọ sẹlẹ̀ ní ọgbọ́dọ̀ mẹ́nu gbàǹkà báyìí ọgbọ́dọ̀ ntó mẹ́nu bà ní eléwọn láwà abẹ́ bíi láàṣàgọ́ sí wọ́n sì déwájú adájọ́ wọ́n sì ṣàlàyé wọn lòun ìní kéésì ọlọ́ọ̀bá ni ìwà agbẹjọ́rò ọ̀dà àbòbó láyé ń bì ọlọ́ọ̀yà agbẹjọ́rò fún ọ̀yà ọ̀yà pèsè ìwọ́ tó agbára àti gba lọ́yà tẹ́ ẹ̀dọ́ lọ́pàá tẹ́ ẹ̀ dín wọ́n lòun ìní kéésì kóòtù ẹjọ́ wọn méjì lẹ́ẹ̀dá o ń bọ̀ wá ẹ̀tún tún dáwájú ọlọ́run yá tètè mọ lọ́yà tó gbà sáǹtọ̀ gbà tí ó bọ̀ tí ó dìfẹ́ǹdì rẹ̀ wájú ọlọ́run jọ gbẹ̀ndẹ̀ kìyàmọ̀ tètè múra rẹ̀ abákan náà àwọn afọ́ni tafsir afọ́ni atafsir olùwádìí ó ní wàhálì àyà sẹ́rí àyà tá a kà tẹ́yì yambari an yatadabbaraha kullu muhamin wa kullu hakimin oníwàláyé ọyẹ kọjẹ pé gbogbo agbẹjọ́rò lọ́yà àti gbogbo adájọ́ ọyẹ kí wọ́n ronú sí àyà ìdáadáa ẹ̀yẹ dá ti ilé ayé ń bí o bọ́ bá ṣe ẹ̀dá ṣùgbọ́n àfáàní àhá nùsùbà ọyẹ kọjẹ pé àyà kọ́ ọ fi síwájú rẹ gbogbo ìgbà kọ́ ọ máa rí ìyẹn ni pé tá a bá ní lọ́ọ̀yà tó nípa ayọ̀ ọ̀yẹ̀ kọ́ kọ́ ayà ìgèdègbè kọ́ lẹ̀ mọ́ chamber rẹ̀ báyìí gbogbo ìgbà tí máa ń múra ọfẹ́ lọ dìfẹ́ǹdì ẹnìkan ọfẹ́ lọ dìfẹ́ǹdì kéèsì kan ayà ìlọ́yọ̀ kọ́ fi síwájú ayà ìlọ́yọ̀ kọ́ fi síwájú àwọn agbẹjọ́rò sí ni àwọn criminal cases wọ́n máa sábà lórí dáadáa ẹ̀ tọ́mọ̀ pò ń dáràn ìmọ̀ sábà náwó ju ẹni tó mọ̀ pé òun láre lọ lọ́dọ̀ ẹni tó wọ́n láre wọ́n pa ah, èmi mọ̀ láre mọ̀ jàre ẹ̀tọ́ mi ni àbùrọ̀ máa náwó ju ọ̀pọ̀ ọgbẹ́ni tí ẹ bá rí ti náwó nàkúnà tí ọba lóòótọ́ ni kò sí etí ò lè ná fún lọ́ọ̀yà àfikọ́ lọ bọ́ sànù wa àfààní kó fi síwájú rẹ̀ fẹ́ innal amra khatir pé wàláyé torí pé lámàrin ó burú jáyò wà náà kédùbà sí tí ń sìn lé orí náà rí wọn màláìka tí wọn kọ gbogbo tó ń se ń bẹ pẹ̀lú rẹ ìwọ lọ́yà àbí wà á dájọ́ wà á ń da ìtẹ̀jítẹ́mi olùkóso ṣe gbogbo àwọn ẹni tí àìgbọ́ra ẹni yé ṣẹlẹ̀ láàrin ara wọn débi pé wọ́n gbéra wọn dọ́dọ̀ adájọ́ wọn ó tún padà pàdé wájú ọlọ́run wọn ó tún padà pàdé wájú ọlọ́run nítorí délé mọ́jẹ́ olùdáàbòbò òbílẹ̀jẹ́ má jẹ́ agbẹjọ́rò fún ọ̀dàlẹ̀ ẹ̀dá jẹ́ agbẹjọ́rò fún sam inú tó bá hàn sí ọ ó ṣeéṣe ń gbà mí gbà tó gbẹjọ kò ní ọ̀tọ̀ ni tí ó pírẹsẹ̀ntì ọ̀tọ̀ ni tí wọ́n lọ dìfẹ́ndì tó jẹ́ pé wọ́n rí pé olóòótọ́ ni lóòótọ́ nípa tó hàn sí ọ pé ah lágbádá fẹ́ yàn jẹ ni kò sí tó burú kẹ́hìn ọ̀jẹ́ agbẹjọ́rò tó ọ wà lọ dáàbò just of recent ngba wọn sọrọ àwọn tribunal àwọn ní àwọn olóṣèlú ẹnìkan tí inú àwọn tí wọn ń dáàbò bò tí wọn fẹẹ dìpẹǹdì ẹnìkan tí wọn ń wò pé ó yí ìbò nígbà tí wọn lọ tí wọn bọ inú tí wọn sọ ni pé àwọn lọ àwọn táwọn fẹ́ faramọ́ apá kan nu wọn ní sọ pé gbogbo wọn irú abóhùn ó ní pé gbogbo bọ́ bá ṣe lè rígi rẹ̀ rígi rẹ̀ kátó àmọ̀ ṣẹjọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí rígi rẹ̀ kọ́ wá ti pààzì tán torí pé àwọn nǹkan kan wá sọ jẹ́ pé ó rí ságọ sábẹ́ wọn nú àwọn òfin wele tọ́ ọ bá mọ̀ pé tó ṣe ọ̀tọ́ tó ń sìn dífẹ́ǹdì rẹ̀ wọ́n náà ti bọ́ sábẹ́ àyà yìí o ọlọ́ba ni wà láti jáde láàánì lẹ́dínà ha antum ha wòlá ìjàdáltum anu fi láyà ti dúnìá tó ọba dìfẹ́ndì rẹ̀ láyé ń bí ṣé wọ́n ló dìfẹ́ndì rẹ̀ lọ́rùn mu ṣé wọ́n lọ́ wa agbẹjọ́rò àbí ló da agbẹjọ́rò fún lọ́rùn mu àwọn agbẹjọ́rò mi kọ́dà àwọn gan wọn tún máa encourage èèyàn pé kó sí kò sí nǹkan kan máa wá bò wọn ó ṣe legalize rẹ̀ fún pé tí wọ́n bá ti gbàna báyìí tó ń lo táktíìsì báyìí tí ẹ fi gbowó kò sí kóòtù tó lè gbé ọ lọ tí ó jàre. wọn lẹ́nìkan ọlọ́gbọ̀n bá agbẹjọ ńlá kan nínú àwọn nla eh, nàìjíríà pé tọ́ kọ́dà kó ilé iṣẹ́ ti fẹ́ tí wọ́n ti ní wọ́n ṣèwádìí ó sì jalè ọ̀fì jalè tí wọ́n bá ṣèwádìí débẹ̀ àṣírí òtù wọ́n bá ń jọ sóò já já nìkan bí 3.5 million ní ẹ̀wọ̀n ló kù sí 3.5 naira 5 million lórí gbé èlò lọ́wọ́ fẹ́fẹ́ mi ó ní àwọn ẹgbẹ́ rẹ̀ ń gbé 300 million 400 million wọ́n wá ń gbé 3.5 èlò lọ́wọ́ fẹ́ fún mi ọ̀jọ́ máa lọ ọ̀lọ́ wá lọ́yà kékeré mi ò ṣe tó lè mọ́ ro kéèsì yìí iná lè láyọ̀ iná ilé ìrọ̀jọ́ àti tó bá gbé 300 million tó bá gbé billions ó ṣetán láti dìfẹ́ǹdì rẹ̀ sòro wọ́ọ̀yọ̀ tó o bá dìfẹ́ǹdì laye láyé ń bì fàmọ́yìn òjáde ọláhà ánùn yóò mọ̀ kìyàmà ta ni ọ́ da bó wájú ọlọ́run ta ni ni o níjọ́ náà mo lọ́jọ́ náà kò sí pé ọlọ́run ọba nfin owó tí mo gbà lọ́wọ́ rẹ̀ ilé mi kọ́ ní ilé ní ìfẹ́ mọ́ kò sí ń bẹ̀ o ọ̀gá lọ́yà wàláyé kò sí mọ́ ọlọ́ba ni àléhìn wàkìlá tàbí ta ni ó dúró fún wọn wájú ọlọ́run láyé ń bí gbá mi wọn bá ṣe dájọ́ lóòótọ́ adáyé bàbá ẹ̀ fún yọ lọ ẹ̀wọ̀n àti fún tó ó dìbẹ́ lórí irú iná ni ó determine ta ló lè dúró fún un àmì nàìjíríà ń gbà mí wọn bá gbẹjọ débò mi wọn ẹni tó lè dúró fún un ọgbọdọ nílé ní níbi báyìí làbújá lé specific area kan làbújá ọgbọdọ níbà gbogbo dọ sódà tí òbí ní sálọ gbogbo ẹ kọ́dà kó onílé washington só so, lè fi dúró wájú ọlọ́run àwọn adọ́dọ̀ wájú ẹ̀mí mo dúró fún ọlọ́ọ̀bá mo dúró fún ẹ̀ rìlíìsì ẹ̀ kọ́mọ wọ̀ náà ẹ̀mí dúró fún ta ló lè ṣe lé oúnjẹ ọgbọ̀n ìdàlùkù yá wọn. nítorí délé rántí máa ronú sọ́rọ̀ ara rẹ̀ dáadáa kó tó dá sí wàláì máa ronú sọ́rọ̀ ara rẹ̀ kó tó dá má ba ayé àtọ̀run tiẹ̀ jẹ́ torí pé ọ̀fẹ́ tó ayé ẹ̀nìkan sí ya tó di agbẹjọ́rò fẹ́ ọmọ lálábùsì ayé tiẹ̀ wọ́n fẹ́ tún ṣe o wọ́n sì ń bọ̀rùn tiẹ̀ jẹ́ abadan ọlọ́ọ̀bá làgbọ̀dọ̀ ọlọ́ọ̀bọ̀ bá lẹ́kì ọlá ní amanyakunu aláhìm wakila ọlọ́ọ̀bá ní wọ́n máa ń yá àmàlì. wọ́n máa ń yá àmàlì sùúrù عن أو يظلم نفسه ثم يستغفر الله نعم ثم يستغفر الله يجد الله غفورا رحيما قال أبو بالك يلاني ومن يعمل سوءا صلى أبو بالا فرجني ọba tí sì ṣe wá lójú kòkòrò káronú pìwàdà sọ́dọ̀ ọlọ́run ọba ni ọlọ́ba ni wọ́n máa ń yá àmàlùsù àn gbogbo ẹni tó bá sàṣìṣe kan awuyazlim nafsahu tàbí ó ṣe àbòsí fún orí ara rẹ̀ torí gbogbo ẹni tó dẹ́sẹ̀ orí ara rẹ̀ lọ sàbòsí fún wà má bọ́là múna wà láàkín kánú àǹfùsàwọn yazlimun gbogbo ẹni tó bá dásẹ̀ tọ́sẹ̀ lọ́n nìkan kò sàbòsí fọ́ ara rẹ̀ lọ sàbòsí fún torí òun fa ọlọ́ba wọ́n máa ń yàn àmọ̀ sùn àn gbogbo ẹni tó bá wá sàṣìṣe ó ti ṣe rí tẹ́lẹ̀ àwòyẹ zilim nafsa wo abó ti sàbòsí fórí ara rẹ tán tó ń mayẹ̀ sẹ́gfìrìlá lẹ́yìn wàá gbà náà wàá túbà sọ́dọ̀ ọlọ́run bí a ah! àti báyìí ni kì í ní ìtóbi tó ọlọ́ọ̀bá dáríjì mi ọlọ́ọ̀bá ni yẹ́dìdì làwọ̀ fún rọrùn rahima yóò bá ọlọ́run ọba lẹ́ni tí í jẹ́ aláforíjì tí í jẹ́ olùkẹ́ ẹwà alukurani ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ alukurani ń se lójú kòkòrò koro kò ronú pé bá jẹ́ kó ti se bẹ́ẹ̀ ó ti sàbòsí ó ti se agbẹjọ́rò falábòsí ó ti lọ dúró fún ọ̀dàlẹ̀ èèyàn ọlọ́ọ̀bọ bá lè kí ọlá ní lẹ́yìn náà tó wá ronú tó tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run rọ̀fúrọ̀ rahima ọba ní ọba ọba olùkẹ́ ثم ومن يكسب اثما ومن يكسب اثما فانما يكسبه على نفسه نعم وكان الله عليما حكيما نعم ومن يكسب ومن يكسب خطيئه او اثما ثم يقضي به بريئا شيئا فقد احتمل فقد احتمل بهتانا وإثما ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọlá ni wọ́n máa ń yẹ́kìsì ifman gbogbo ẹni tó bá lọ́ọ̀ dá ẹ̀sẹ̀ kan fa iná máa yẹ́kìsì buhu àlànàfsì ọ dá ẹ̀sẹ̀ òun lórí ara rẹ̀ ni o orí ara rẹ̀ ìní ó fi fa o Wakana allahu aliman hakima ọlọ́run bá jẹ́ aliman ọba onímọ̀ hakiman ọba tó pé lọ́gbọ́n gbogbo ń tẹ̀sí lọ́lọ́run ọba mọ̀ gbogbo ń tẹ̀sí kò sí ìtọ́pamọ́ sọ́lọ́run ìwọ́tọ́ ọba lọ́ọ̀ dáràn mọ̀wòlẹ̀ tara rẹ̀ dẹ́pọ̀ ń sáfàwọn èèyàn nìkan lọ́ọ́ wà nù yàrá tó fi dáràn ara rẹ̀ náà lọ́ọ́ dá sí wọ́n máa ń yẹ́kìsì itman ẹnikẹ́ni tó bá lọ́ọ́ dá ẹ̀sẹ̀ fẹ́yìn náà máa yẹ́kìsì buhu àlànàfsì kìí ṣe ẹnìkankan ní ń dá ẹ̀sẹ̀ ẹ̀sì lọ́rùn ọrùn ara rẹ̀ ní ń dá sí o. wàkàna allahu alimani hakima ọlọ́ọ̀bá jẹ́ ọba onímọ̀ ọba tó pé lọ́gbọ́n ọlọ́ọ̀bá ni wọ́n máa ń yẹ́kìsì kọ̀tí àtẹn gbogbo ẹnikẹ́ni tó bá lọ́ọ́ ṣe àṣìṣe àwọn olùmọ́ni kọ̀tí àtẹn àì dánbán sàgíran ẹnikẹ́ni tọ́ba lọ sí ẹsẹ̀ tó jẹ́ ẹsẹ̀ kékeré au itman tàbí ẹsẹ̀ tó tóbi yálà ẹsẹ̀ kékeré ló ṣe ni àbẹ́ ẹsẹ̀ tó tóbi lọ dání súnmọ̀ yẹ́rì níbí yìí bàrí àn ẹsẹ̀ tó dáhùn ọwọ́ á fi kun ẹlòmíì la gẹ́gẹ́ bí títún máa ṣe òun lọ dáràn ṣùgbọ́n ọ̀dá ète ọlọ́sùkọ́ ẹlòmíì lọ́rùn ọlọ́ba ni gbogbo ẹni tó bá lè ṣerú eléyìí tí ó dáràn tí ó wà á lọ tìràn mẹ́lòmíì kọ́mọ fọkàdé tamala wàláyé ó ti di ẹrù kan o ó ti di ẹrù kan lórí ara rẹ̀ irú ẹrù wo ló dira rẹ̀ dira rẹ̀ lórí bohutanan wa ithman mubina àwọn olùmọ́ni ay jurman wa zamban fahisha wàláyé ẹ̀sẹ̀ tó ọ̀nà tó tóbi lọ dá o sì dírúra rẹ lórí ọmọ rúkì dídí ọgbẹ̀ndẹ̀ alkiyama torí pé nǹkan méjì ló ti papọ̀ ní ìsìn àwọ́kọ́ ọ̀daràn pé wọ́n lọ fọwọ́ ṣe ẹ̀sẹ̀un àbí fúnra lè se àwọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì tó wá mẹ́lòmí ọlọ́ọ̀bá ni wọ́n ìtọ́ na torí pé ọ̀nà tó bá dá láàrin ìyá àtọ́ka tó kọlọ túbá ó sì ń sèkọ́ lọ́wọ́ bọ́ jù ti tìràn mẹ́ bóòlù ṣe fẹ́ bọ́m̀bì ilé bóòlù ṣe fẹ́ bọ́m̀bì débi wálá agbẹjọ́rù kan ọlọ́ba ní kọ̀tọ́ gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wà láàyè kọ́ o lè bọ́ nílé ayé ń o ṣùgbọ́n o lè bọ́ wájú ọlọ́run طلبني ولولا ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما الله بابا عليك ولاني ولولا فضل الله عليك ورحمته bẹ́ẹ̀ bá a ṣe ọlá ọlọ́run ọba lórí rẹ ní rí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wa rahmatuhu àti ìkẹ́ ọlọ́run ọba lórí rẹ lahamma ta'ifatu minhum an yudilluk apá kan nu àwọn ọmọ èdè ènìyàn ó kú dẹ̀dẹ̀ díẹ̀ kí wọ́n sọ ọ́ kó lórí òdodo ọ̀bá tí mo dodo ńgbà gbogbo ńgbà àwọn èèyàn tí wọ́n pọ̀ báyìí tí wọ́n wá ń jẹ́rìí lórí ẹnìkan ṣoṣo wípé èèyàn rẹ ni wọn ọ̀bá ti múlà aká rẹ kó lórí ntọ́jú òdodo ọlọ́ba ni wọn ọba ti tẹ ṣùgbọ́n àánú ọlọ́run ọba ló ní kó tètè fura ló tètè sọ àyà fún ọ ọlọ́run ọba ni láàmà tọ́wáyífà tún mínú ayùdìlúkà wọ́n máa yùdìlú na ilá àǹfúsàhún ṣùgbọ́n kò sẹ́ntí wọ́n sọnù orí ara wọn náà wọ́n sọnù torí pé adájọ́ ń tọ́ hàn sí ní òfìsì dájọ́ ẹ̀yin tẹ́ wá jẹ́rìí tẹ́ bá jẹ́rìí èké ara yín lẹ́fìfà ibi tájá dájọ́ ti jẹ̀bi ní pé tọ́ bá máa pé ẹ̀rí èké lẹ́yìn tó sì gbà wọlé bẹ́ẹ̀ eléyìn ló ti kan òun náà ṣùgbọ́n tó wọn ọ̀bá mọ̀ èyí tẹ́ pírẹ́sẹ́ntì fún iná lọ ìṣèdájọ́ ẹ̀ńtọ́ wá jẹ́rìí èkè àtẹ̀ntí ó ti ràn mẹ́nìkan tí wọ́n kóra wọn wá àwọn wọn fòrí ara wọn kó ọlọ́ọ̀bá ni wàá máyà dòdò náà kàmí ṣe wàláhì wọn ò ní fi nǹkan wọn ò ní pa ọ́ lára pẹ̀lú nǹkan kan kò sí tí ó pọ̀ là torí pé òdodo ni wọ́n dúró lé lórí in tó sì hàn sí ọ ni wọ́n fi ṣèdájọ́ ọlọ́ọ̀bá ni wàá anzalallahu alayhi kalkita bawal hikma ọlọ́run ọba sì sọ alukurani àti sunna kalẹ̀ fún ọ imaamu shafi ini ka'ida lele gbogbo obi tọ́lọ̀ ọba ti sọ pé alkitabu wal hikima ay alkuran wa sunna ọlọ́run ọba ni a sọ alukurani kalẹ̀ bákan náà wal hikima àti sunna nabi sallallahu alayhi wa sallam ìdí ni táwọn olùmọ̀ fi sọ pé sunna gan wahyun munazzal ni sunna nabi wahyi ni tọ́lọ̀ ọba sọ kalẹ̀ ìdí torí pọ́lọ̀ ọba inú oru rẹ̀ náà ni aya ìtọ́lọ̀ ọba sọ pé wal hikima a sọ hikima kalẹ̀ ìlọ́lọ́ba fi sọ́nà àwọn ayé ànábi sọ̀lọ́lá àlẹ́ wọ̀sálẹ́mọ̀ náà létí ipe ẹran ti ń ti ń jẹ́ kíkà nù lẹ́yìn kíni o minal kitabi kíni o wal hikma alukurani àtàdísì ànábi tí wọ́n kà nù lẹ́yìn nítorí délé wáyé ló náà ìdílé tọ́lọ́ba fi sọ pé wọ́n máa yàn pípọ̀ ànil hawa inú ilá wa yóò yò ha ọlọ́ba ni aṣọ méjèèjì kalẹ̀ fún rẹ̀ ànábi sọ̀lọ́lá àlẹ́ wọ̀sálẹ́m ìyẹn ni pé kọ́jẹ́ eléyìí jẹ́ wáàsì fún gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn àwọn ò ní gba wáàyí kankan mọ́ nìsín ṣùgbọ́n èyí tí wọ́n gbà lẹ́yìn bẹ́ẹ̀ táàmù lò kí lọ́lọ́run ọba wí kí lójúṣe ọlọ́run ọba wí gẹ́gẹ́ báwọn tí wọ́n rojọ́ sí rojọ́ iná ló fi ṣèdájọ́ ọlọ́run ọba ní wàhálà màkàmá àlàm tẹkùntà àlàm. ọlọ́run ọba fi ń tọ́ mọ̀tẹ́lẹ̀ mọ́ ìrìn àjíṣẹ́ sallallahu alayhi wa sallam wọ́n na fọ́gbọ̀n mẹ́ríkà àdìmọ̀ ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba ọlá ọlọ́run ọba lórí rẹ̀ ọlá tó ga ni ọlá tó tóbi lọ́lọ́run lórí sallallahu alayhi wa sallam. lábẹ́ ilé ọba ń torí ẹlòmíì wà bẹ́ẹ̀ ńgbà mi wọn pa àfakọ̀ wa dá sí nǹkan ẹ̀ńtọ́ rò ni ó ti palẹ̀ láró ńtọ́ hàn sáfà ní ìṣèdájọ́ ọ̀hún àmọ́ lọ́wọ́ lẹ́yìn pé òun dọ́gbọ́n ńjọ́ tó àdọ́ tọ́dán ọgbọ́n náà dà ń bẹ níwájú ọlọ́run kọ́dà wà láàyè ńgbà mi máa ṣẹlẹ̀ láàrin tọkọtaya ọkùnrin mi mẹjọ rò ìyàwó rẹ̀ mẹjọ rò. obìnrin mi ọmọ àgbékalẹ̀ ọ̀rọ̀ ọkọ rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe rojọ́ fẹ́ tí ó ṣe dájọ́ ilẹ̀ òun fi dájọ́ o ìtọ́gbọ́ látẹnu pamọ́ bí ní ó fi ṣe dájọ́ nítorí ìdí eléyìí ẹnikẹ́ni tọ́ba fẹ́ rojọ́ kọ́ rántí pé òun ó tún ẹjọ́ òun rún wájú wa anzalallahu alayka alkitaba wal hikma wa alqur'ani atadisi in ti won gbe wa ikila alqur'ani so lori re kila hadisi annabi so lori re in office dajo àwọn nǹkan yòókù tí wọ́n mọ̀ béèrè rẹ̀ àbí ọlọ́run ọbọ ò ní mú ọ pẹ̀lú nǹkan tó mọ̀ ọlọ́ba sọ àyà ìkàlẹ̀ pé wakana fadulahi alayka adima dájúdájú ọlá ọlọ́run ọba lórí rẹ̀ anabi sallallahu alayhi wa sallam èyí tó tóbi nìyí inú rẹ̀ náà ni pé ó sì ọ́ lánàbí ó sì ọ́ lójíṣẹ́ kọ́dà àwọn tó fi lọ́lá dùn náà àwọn òjíṣẹ́ gan wọ́n ń tọ̀ lẹ́yìn ni nítorí pé wọ́n ló ṣe kí ni wọ́n nípa pín wọn. ọlọ́run bá kí ànábì sallallahu alayhi wa sallam pẹ̀lú gbogbo eléyìí inṣàlá tọ́lọ́ bá máa mú àjọ lálọ́ ó kú áyà méjì tọ́lọ́run bá sọ̀kalẹ̀ nípa kí ni ti pé áyà mẹ́wàá nú àwọn áyà mẹ́wàá tí àwọn olùmọ̀sọ nípa bí jókòó jíròrò lórí kankan o rẹ̀ láti bẹ̀rẹ̀ fúra lórí pé kí la fẹ́ máa discourse ń bí kí wọ́n pè mí sí kólúwa ọmọ bá tara mítìn bọ́sà kìyàmọ̀ kùtì ọmọ jẹ́ ọmọ náà gbẹ̀ndẹ̀ kìyàmọ̀ o kọ́lọ̀ bọ́sà mọ̀nà gbogbo wa àdùbà inṣàlá tọ́lọ́wà máa jọ lálọ́ àtẹ̀síwájú naam naam naam.

ó do ó tún àṣírí pé ó tètè rísì ó jẹ́ ti bẹ̀rẹ̀ náà tó bá yẹ kó ibo lẹ́ẹ̀ta tó bá lo. àdísù. àlàyé pọ̀ lórí ilé mo ní ẹ̀bí tàbá káwọn tẹ́lá sọ ṣùgbọ́n ní sókè ọ ní pé generally nínú sẹ̀mí a gbọ́dọ̀ máa wọn kankan tó jẹ́ pé right a sì gbọ́dọ̀ máa tó jẹ́ pé privilege ni. ẹni tó bá jẹ́ ráìtì tí mùsùlùmí àtẹ́ntí èsè fún ní kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ tọ́tọ́ ṣùgbọ́n tó bá pé àlékún lórí bẹ́ẹ̀ ẹni àmójúkúrò lé wà lórí rẹ̀ àwọ́kọ́nù ẹlẹ́ẹ̀kejì ni pé náà ju lọ ṣùgbọ́n lópin ìgbà tí ọba ti sẹ́tọ̀ ẹni tí bẹ́ẹ̀ nǹkan kan wọ́n out of privilege kìí sọ̀rọ̀ àyàn mo rò pé mo lè decide lórí pé mùsùlùmí máa fò ṣe mùsùlùmí kò sẹ́ni tí ó bì mí léèrè gbogbo sí àlọ́ fún lágbájú fún lágbájá torí pé privilege ni kìí ṣe right ṣùgbọ́n tó bá fi lè dé pé right ẹ̀ nìkan wà ń bẹ̀ a gbọ́dọ̀ gba ẹ̀tọ́ fẹ́ lẹ́tọ̀ mùsùlùmí ò ní ìyẹn kìí fèrí jẹ ká mo pé ńgbà tó ti jẹ́ mùsùlùmí ká dáàbò bo abadan mo rò pé ibi tó ti yàtọ̀ síra wọn nù torí pé ẹ̀tọ́ ẹnìkan ni ó tí ìràn mẹ́nìkan ni lófin ọlọ́run sì ni ìdájọ́ ọlọ́run ọba á se lórí everybody torí pé ìyàtọ̀ wà láàrin ìtọ́jẹmọ́ hudud àti tí èsè hudud ìtàpé ní hudud ìtí sẹ̀rí àìlágbẹ́ tọ́ba sẹ́bà ẹ̀dá sẹ̀rí àbá ìfún eléyìí kìí sẹ̀ nǹkan kátà wà máa dáàbò bo ẹnìkan lé lórí ṣùgbọ́n àwọn tọ́jẹ́ pé privilege ni eléyìí mo lẹ́tọ̀ àti fún mo sì lẹ́tọ̀ àti gbà á kìí sọ̀rọ̀ àyàn kí n fún lágbájá kìí sọ̀rọ̀ àyàn kí n fún lákàṣègbè eléyìí ń gbà náà mo lè lo priority pé màá fún lágbájá because eh, òun ti ní additional qualification ti islam ẹni mo fi fún torí pé kìí sẹ́tọ̀ ẹnìkan kò sẹ́ni tí ó bí mi lẹ́rìí kó o fún lágbájá ò sì fún lágbájá ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pé wọ́n ní equal right abẹ́tọ̀ ẹnìkan ń bẹ lórí rẹ̀ ọ̀hán ní sọ pé torí mùsùlùmí lélẹ̀ ọwọ́ àdáàbòbò ọ̀hán ni mo bó láti rí abadan torí pé anabi sallallahu alayhi wa sallam náà lọ sọ fún wa pé unsur akhaka zaliman aw mazuluman. anabi ni dáàbò bá wọn máa yá dáàbò bá rẹ zaliman ńgbà tó sábòsí aw mazluman àbí ńgbà wọn sábòsí fún àwọn lárúbáwá wọn máa lo gbólóyìn tẹlẹ ntí lárúbáwá gbà lérò tẹlẹ kó di pé anabi dé ni pé. lókun wà bá ti jọ mọ ẹ̀yà rẹ̀ ni lọ àbí òun wọn sábòsí fún ọ̀dà àbòbò ó dùn ti pé irọ́ kò sẹ́ni tí ó fọ́ kàn ṣùgbọ́n nàbí wa islamize ọ̀rọ̀ nàbí wa sọ bẹ́ẹ̀ fáwọn sàhábà ni ó ń sọ àkàkà zaliman aw jẹ́ alátìlẹyìn jẹ́ ma rẹ̀ àbí fún àwọn sàhábà ń káyè fi wọ́n ni yá àhádà mọ̀sùlùmí agbọ́ ẹni tí wọ́n sàbòsí fún àdàbòbò lóòótọ́ láti bá gbẹ̀rẹ̀ fama báàlù zọ́ọ̀lìmì àhà ẹ̀ńtọ́ wá sàbòsí bó láti ṣe sàánú rẹ̀ bó láti gbé arúkùtì ànábì ní takufuhu anizul ká lọ́wọ́ kò ń bí àbòsí mọ́jọ sàbòsí o níbi ọba ti sàbòsí gbà lọ́wọ́ pé ah, wọ́n sàbòsí báyìí ọ̀nà lọ́wọ́ nù lórí àbòsí alábòsí ni ṣùgbọ́n ti ọ̀nà lọ́wọ́ torí pé ọkọ̀ dínà rẹ̀ láti sàbòsí náà nítorí délé ńgbà mùsùlùmí bá fẹ́ sàbòsí ká dó pé ah, ah, àbòsí lélẹ̀ mo rò pé ẹlẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀ta kóra wọn wọláwù tí ara àlẹ́ alaikum salam tila. Hmm. Hmm. naam. wọ́n fún lẹ́bi fún ìdánwò lọ́dọ̀ wáyé pé àpòsí wọn ti fún un. wọ́n kọ̀ rẹ̀ pọ̀ pọ̀ pa wọ́n tó ń ti bẹ́ẹ̀ òun náà nínú ọwá tó wọ́n kọ àpòtíṣẹ́ṣe fún òun àti tó wọ́n tẹ̀sán lọ́nà àwọn mọ̀pá àwọn dáadáa wọn dájọ́ lórí sẹ́yìn ọ̀hún ọ̀sìn ẹgbẹ́ rò ìgbẹ́ni tó dàbò sí fún òun ní sílẹ̀ tó kó wọn mọ̀dá ìjọ́rọ̀ lọ́wọ́ ní pé àpòtíṣẹ́ṣe fún òun hmm. nǹkan bíi méjì ni àkọ́kọ́ ni pé ẹni tí wọ́n sábò sí fún àwọn tí wọ́n dájọ́ yìí ẹni tó tí wọ́n ń wọ ìdá e ṣùgbọ́n ọ àbòsí wọn ṣe fóun àbí ẹni tó rojọ́ ń mẹjọ́ rojò ń lọ ló ti kí wọ́n fún láàyè tọ́lẹ́tọ̀ àti sọ òun náà wà gbẹ̀sán bákan méjì ni tọ́ba jẹ́ pé ntọ́ wà níkàpá rẹ̀ ni ntọ́ wà níkàpá rẹ̀ ntí mo gbá lérò ni pé àwọn tí wọ́n ṣèdájọ́ ọwọ́ lọ́wọ́ ta ló ṣèdájọ́ tọ́ba jẹ́ àwọn tí wọ́n ṣèdájọ́ kèé ṣe àwọn tágbà ń bẹ lọ́wọ́ wọn yẹn ni pé kèé ṣe judiciary àwọn aládùúgbò wọn kà sí sùúrù ìwọ bá yarí kò sí tí wọ́n ṣe fún ọ mo rò pé o lè gbẹ́jọ́ rẹ lóbo mi ìwọ náà lè take action ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pé judiciary ni àfi kéèyàn ṣe sùúrù o torí pé nbí ọba ti fẹ́ gba ẹ̀tọ́ rẹ ó tó dára mi wọn ni a n tí adájọ́ ti ṣèdájọ́ lé lórí lórí báyìí ìwọ lọ ṣe báyìí ẹ̀bí ọ̀wà di méjì ẹ̀bí tí wọ́n dọ́ tí èsì pé wọ́n lọ jẹ̀bi àti ẹ̀bí tó ọ dá fúnra rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pàmì tí wọ́n wà ní imposition judiciary ìtì wọn ni pé sùúrù wò láàṣẹ tẹ́ bá faramọ́ fáyìn tẹ́ bá faramọ́ tọ́ ètò àwọn àlèṣe nù nítorí délé ọwà lọ́wọ́ àwọn àtàwọn ṣèdájọ́ ẹlẹ́kẹta ni pé gbogbo ìgbà tí wọ́n bá dún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ ìtọ́jẹ́ tiẹ̀ tí wọ́n bá fún ọ ìwọ kẹ̀kẹ́ kún pé wọ́n bọ̀ fipá mọ́dálì kìyàmọ̀ ni ẹni tí wọ́n fún wọ́n bọ̀ rìsáàfù rẹ̀ ní investment ni ẹlẹ́ òjò lè ṣe sùúrù lórí tọ́pọ̀ wà láì wọ́n sáà ti máa rọ pé ah, ṣẹ́ta lé ayé yìí ni kọ́ bá ń kó pamọ́ bọ́yé ó ṣeé ṣe kọ́jẹ́ pé the only mark tó kù fọ́ tó fi wà lè dáná nínú ọgbẹ̀ndẹ̀ alkiyama mo rò pé ṣùgbọ́n ṣẹ̀rí ọkọ̀ ibi tí wọ́n bá ti ní legal system tó jẹ́ pé o lè àpì kò sí tó burú wọn ní sọ pé ilé ah, ò ní tẹ́wọ̀ kúrú pẹ̀lú ọlọ́nkọ bọ́ọ̀lù ọba dúró ah ah because system tẹ́ ń ọ fara mọ́ tí wọ́n lé wọ́n bá rojọ́ nbìkan tí wọ́n gbẹ́ tí ọ̀tí ọlọ́run ó tún gbé lọ wájú wọ́n bá rojọ́ nbìkan tí ọ̀tí ọlọ́run ó tún gbé wájú ó dìgbà bá débi supreme wọ́n bá débi pé tó ti dé pàápín ìgbà náà lọ́wọ́ àkáwọ́ pé pẹ́tọ̀ mo ti bàdé wọ́lẹ̀ dọ́ọ̀lì náà nìsín ṣùgbọ́n àìsè bẹ́ẹ̀ kò sí tó burú kéèyàn dó lórí pé ẹ̀tọ́ òun òun fáìtì kù wọ́n láwùtà aláàlá náà. ayọ̀kùn sàn bẹ̀rẹ̀ yóò jẹ́ ti kàn ṣáàlà.

ó sì àṣìṣe tó tóbi lórí pé tó bá fi lè jẹ́ pé ó fi falẹ̀ ni kìí ṣe pé ìdíwọ́ tíṣẹ̀ rí àfaramọ́ bọ́yá ara rẹ̀ lókù díẹ̀ káàtó àlàáfíà ni ò tó ìdí ní tó fi jẹ́ pé kò fi gbà rẹ̀ títí àsìkò yìí eléhùn ọ̀yàtọ̀ ṣùgbọ́n tó bá fi lè jẹ́ pé ọkàn mọ̀ọ́mọ̀ fi falẹ̀ ẹni tí ó gbà rẹ̀ náà fi láńjọ́ ní ọ̀nà tí gbèsè kan bẹ̀ lórí òun ngba ti náà automatically kò sí àrántí àwẹ̀ rí lọ́kàn rẹ̀ àgbà tó gbọ́ tí wọ́n sọ pé àwọn ramadan kùjọ mẹ́tò kùjọ mẹ́rin ló tó fara pé òun sì ẹ̀jẹ̀ gbèsè irú ẹni bẹ́ẹ̀ abákanu àwọn olùmọ́ni tí tọ́ba fi lè jẹ́ pé gbèsè ramadan balaye tí ó sì jẹ́ pé kọ̀sán tí ramadan mi fi dé ó sì fi falẹ̀ ni irú àwọn olùmọ́ni tí ramadan ti ń gbà lọ́wọ́ bá parí yóò san gbèsè ramadan tèsín ẹ̀yọ̀kan tó kù wọ́n ní yóò sì tún bọ́ aláìní apákan náà àwọn olùmọ́ ní yóò sì tún bọ́ aláìní torí pé ìtàn ọ̀sán gbèsè yóò tún wá tẹ́ràn pé yóò bọ́ aláìní apákan náà àwọn olùmọ́ sì sọ pé tọ́jú ọ̀nà yẹn lórí rẹ̀ náà ni pé kọ́ tọrọ àforíjì torí pé ó ti ṣàṣìṣe wọ̀bí ṣùgbọ́n yóò sàn ẹ̀rọ kan yìí gbèsè yìí òkó lọ́rùn rẹ̀ gbogbo àwọn olùmọ́fẹ́rin kò lórí pé alhamdulillah lápòjú ẹbí kéèsì wáyé ní ìsìn ààwẹ̀ ẹjọ́ kan ni aláìní kan ni ọbọ̀ kìí ṣe penalty pé ọbọ̀ 60 láàlá kìí ṣe bẹ́ẹ̀ ọláòtà aláàlá اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصيبات الدنيا ومن بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا